Yorùbá Gidi TV. ṣé ẹ rí gómìnà tó wọlé kókò àwọn ayọ̀ orúkọ wọn ò ní parí pọ̀ tí ní gómìnà. ìyẹn eh, Adeleke eh, Adébọ́lá Adeleke. kò lè lo parí tí Yorùbá ní sọ́ọ̀bì. ọdún mẹ́rin náà fẹ́ lò tó tán tó bá lo ọdún méjì kan máa yín lọ́hùn. pèmí ló pa àfi tí máa fi méjì fún ìpè mi sọdọ́kù mo fọwọ́ gbá ìpè mi ó kan ìpè mi ó kọ́ lọ́n tó rán mi níṣẹ́. kí sáà ìṣèjọba Adeleke ọdún mẹ́rin náà fẹ́ lò tó tán tó bá lo ọdún méjì kan máa yín lọ́hùn àwọn méjèèjì kọ́mọ̀kọ̀ burúkú ara wọn jẹ́ kọ́mọ̀sọ̀ káwọn fẹ́ kówó pamọ́ torí wọn pọ̀ mi ò kó ìra rẹ̀ o mo sọ kíní kan jọ́ kíní àná mo ní àwọn táǹkì ò ní dúró òun bá ní ìṣẹ̀lẹ̀ máa dúró mo má dá òtí ọkọ̀ mọ́bàdí kó máa ṣẹ̀yìn rẹ̀ hmm. a ti wà ní àkọọ́lẹ̀ orílẹ̀-èdè yìí o Yorùbá ò pín yàpò Nàìjíríà lásìkò ìbádọ́ bí òkun ẹni bá dáni lójú àfi gbà òdu Ọlọ́run kọ èèyàn kọ́ ló bá mi sọ ọlọ́run ló sọ fún mi ní ilé ẹ̀bá yàn jíròrò ní gbogbo láyé torí nígbà tí olúwa pè ní kò séèyàn níbẹ̀ gbogbo gómìnà ló mọ̀ ṣùgbọ́n kò yé wọn bí wọ́n ti sọ jáde ẹ jẹ́ ká máa sọ òdodo àwọn sẹ́nitọ̀ náà mọ̀ kò sẹ́ni tí ò lọ́kàn gbogbo tó ń lọ lórílẹ̀‐èdè tani rẹ̀ wá dùn sí ẹ jẹ́ àwọn sòtítọ́ ẹ mọ tó ṣe àwọn bàbá bàbá tó wà lókè àwọn sẹ́nitọ̀ gómìnà wọ́n wá sí ṣọ́ọ̀ṣì wọn wọ́n dẹ̀ gbowó kalẹ̀ àti wọ́n á jẹ́ kí wọ́n sọ pé ẹ̀yin èèyàn ẹ gbàdúrà kí Yorùbá ní sọ̀rọ̀ lóṣòro gbogbo wọn gbogbo rárá kí Ọ̀ṣínbàjò bá ìsẹ̀ tó jẹ́ Yorùbá gan gómìnà rárá torí pé òun náà lè bìkan lọ́jọ́ iwájú bí àbá Tinubu wá sọ pé torí pé ó sọ pé ó kan òun yẹn ó wá ní rárá mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi ṣe ìbúra mo fi Ọlọ́run mo ṣe olùmọ̀ládé tó wà láṣẹ mo fi Ọlọ́run Joseph àdé Babalọ́lá mo fi Ọlọ́run SP Joseph Ọlọ́run tí mo tí olúwo lọ́wọ́ bá dàrí mo fi wọn mo fi gbogbo ìpè wọn yẹn àti májẹ̀mú ìpè bàbá mi Samson Ọ̀nàdẹ̀jẹ̀ àkàndé ẹ̀lẹ́yìn mo lo májẹ̀mú ìgbé David lánàá bàbá jíde mo lo májẹ̀mú òṣèré rẹ̀ tíyàn kan bá lọ́wọ́ gbogbo ìpè oní ònà kólẹ̀ òun lànà gbogbo ìpè ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ is it right to be saying that. tí ò bá sí àwa èmi tí ń dúró wájú yìí tí ń lérí ogun tí ní òkè Buhari nìṣó ká máa bá lọ. kò lè jí president ó ṣe kínní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ ó ṣe kẹta olùlẹ̀ ó tiẹ̀ sunkún lórí tẹlifíṣàn pé láyé òun the president of Nigeria totally wrong totally wrong you are not governor that president o sì ní kò gómìnà bẹ́ẹ̀ tí wọ́n bá sọ kébíyá pé àìmúnítì kan àti òdìtẹ́ kan gbé e ọtún sọ fún gómìnà lórí ìjókòó pé eléyìí tí ìbá ṣe ló kò lè débẹ̀ it means you turn yourself to God. eléyìí tó jókòó lẹ́yìn mi dàpọ̀ ṣó wàá lè sọ òpóun lè di dáàdi gómìnà tí ó bá ṣe mí. ó ti wọlé ẹgbàgbọ́ pé kò lè pẹ́ yóò ó lè dànù pé tó bá ṣèèṣì wọlé yorùbá nation ni ó gba bàbá kú olórí ìyẹn ìyẹn tó bá yẹ pé ọdún twenty twenty three gan tí ètò ìdìbò gan bá tiẹ̀ wá wáyé rárá. ọ̀rọ̀ ọlọ́run iṣẹ́ mi ló sọ wọ́n á tẹ̀ mọ́lẹ̀ lásán ni wọ́n ní fìbọn pa ọlọ́run ní ká bẹ̀rù pé kọ́lọ́run kó dúró ti gbogbo wọn kó dẹ̀ fi dáàbò bò wọn àbọ̀ ọlọ́run lójú ẹni tó ń tọ́ fọlọ́pàá ti tàn ní kọ́lọ́pàá mọ́ ìṣó mo sọ pé kí o gba ká máa gbàdúrà olúwàjọ iṣẹ́ ọ̀rọ̀ ṣọlá ẹni tọ́nà bá ti fi iṣẹ́ ẹ̀ṣọ́ wáyé gbogbo bọ́ta níbẹ̀ bọ́n ṣe kí mọ̀ sí bọ́n sọ pé wọ́n mú wọ́n rí mú wọ́n ṣe lásán torí pé kí iṣẹ́ ọlọ́run tẹ̀lé mo gbà ládùúgbà lórúkọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun gbogbo ẹ̀dá tó ń wò mí tó ń gbọ́ mi iṣẹ́ ọlọ́run kò ní kápò nìyí. ọ̀rọ̀ nígbà tó wá òun ègbé sì ni fún ẹni tá a tí ò ṣe kí ni tí ò jíṣẹ́ ọ̀rùn ló mọ́ ńgbà wọn ń ṣèpolongo òbò lẹ́nu àìpẹ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Davido ló kàn ló ń ṣe ìpolongo tó kọrin tó múnú àwọn èèyàn dùn tó pe àwọn èèyàn sọ́kọ̀ fún ọ̀nkù rẹ̀ Adémọ́lá Adélékè ẹgbẹ́ òṣèlú APC ń tiẹ̀ ẹ̀yìn ọkùnrin tó pe rẹ̀ ní wèrè olórin ìdààmú àdúgbò ládùúgbò yìí tọ̀dọ̀ wa kọ́ kò sí ẹ káàbọ̀ sí ìkànnì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 subscribe subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi TV. ìmọ̀délé ń wò sàn. ìmọ̀rẹ́rọ ọ̀nà márùn-ún. ìmọ̀délé ń wò sàn. ìmọ̀rẹ́rọ ọ̀nà márùn-ún. ẹni tó wù mí máa bá lọ. mo dẹ̀ ti bọ́ ọlọ́run lọ. ẹni tó wù mí máa bá lọ. mo dẹ̀ ti bọ́ ọlọ́run lọ. ẹ eh, ayé ṣe tóbi tó. ayé sọ̀rọ̀ nípa rẹ̀. a fún ọlọ́run tó fún wa láǹfààní láti tún pàdé lákọ̀tún ìkànnì yorùbá gidi náà ní láǹfààní láti mọ wò tẹ́tí ń wo ìránṣẹ́ ọlọ́run pẹ̀lú mi eh, a ti jọ sọ̀rọ̀ ẹ tó ń gbọ́ fún gbáfúngbè lásìkò yìí ọlákúnlé fásùgbà ló ń kọ́ mi. wòlíì Jimoh John Oyèdọ̀tun ẹ káàbọ̀. ìyàmú kí o bó ẹ̀yin àyànfẹ́ ọlọ́run pé lórúkọ jésù àdìpàdà náà ẹ kú jọba ta. àmín ẹjẹ́ àti bí ọ̀rọ̀ ilẹ̀ yorùbá bẹ̀rẹ̀ torí pé níjọ́ wo lọ́hùn-ún tí a jọ sọ̀rọ̀ gbogbo àwọn èèyàn náà ló wò wá tí ẹ sọ wípé yorùbá nation á dúró pé kíní kan ò ní yẹ ẹ ní wípé ọlọ́run fi dá yín lójú bẹ́ẹ̀ ni kì í kàn ṣe ìròrí tìyín lásán ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn èèyàn wò pé ètò ìdìbò míì ló tún ti wáyé lọ́sùn yìí tèkìtì ti wáyé èmi ètò máa wáyé twenty twenty three ọ̀pọ̀ ti ń ṣàlàyé pé ẹ wo yorùbá nation yẹn dájú mọ́ báwo ni sórí ẹ̀ sórí ẹ̀ náà lè ṣe wà àbí kí ni àbúyọ́ náà dẹ̀ tó ti sọ àwọn nǹkan tuntun mi ẹ jẹ́ káwọn èèyàn mọ̀. bíbélì mi sọ̀rọ̀ kan wípé wọ́n ní a ti kọ̀wé rẹ̀ pé orílẹ̀-èdè yóò pín. orílẹ̀-èdè. orílẹ̀-èdè yóò pín ìṣe Yorùbá nìkan. ok orílẹ̀-èdè yóò pín. orílẹ̀-èdè Nàìjíríà ó pín. ok olúwa fi ní kí n gba àdúrà kan fún ẹni tó bá ní ṣe àní ìbíkíbi tó bá wù wá lórí ìkànnì tá a wà tí a pè ní Yorùbá Gidi TV tó bá lè ṣàmì dáadáa ìgbádùn inú mi láti dùn wípé wọn ò ní fi ìwọ ọmọ rẹ àti èmi àti rẹ ṣe ìpínyà orílẹ̀-èdè lórúkọ Jésù. àmì o àmì o àdúrà ńlá ni o. torí pé kí ni Ọlọ́run ní sọ̀rọ̀ pé wọ́n sọ bẹ́ẹ̀ tó bá dẹ̀ sọ ọ̀rọ̀ fún ènìyàn nípa orílẹ̀-èdè yìí wá sí ìmúṣẹ. yóò wá sí ìmúṣẹ. bàbá ẹni tó abilábẹ̀ mi ò dá dúró kódà wòlíì èmi kò ní dá dúró ẹni tó bá ní kò ní ìlú ẹ lọ kọ́ ọ́lẹ̀ wọ́n fi ẹ̀jẹ̀ wọn ṣe tuntun ní ah. àbí tí ìbáṣọ́lọ́n ló pè mí lókun kódà kí bàbá wa ààrẹ wa ààrẹ wọn Muhammadu Buhari kó sọ pé rárá kí Ọ̀ṣínbàjò báyìí ẹ̀ tó jẹ́ Yorùbá gan kó ní rárá torí pé òun náà lè bìkan lọ́jọ́ iwájú kí bàbá Tinubu wá sọ pé torí kó sọ pé ó kan òun yẹn kó wá ní rárá mo fi Ọlọ́run tó ní ẹ̀mí mi ṣe ìbúra mo fi ọlọ́run mo ṣe olùmọ̀ládé tó wà láṣẹ mo fi ọlọ́run Joseph àdéhùn abọ́lá mo fi ọlọ́run sb joseph ọlọ́run tí mo tí olúwọlé ọba dàrí mo fi gbogbo ìpè wọn yẹn àti májẹ̀mú ìpè bàbá mi Samson ọ̀nàdẹ̀jẹ̀ àkàdé ẹ̀ mo lo májẹ̀mú ìpè David lánàá bàbá jídé mo lo májẹ̀mú mo fi ṣe rẹ́rìn tíyàn kan bá lòun ó da dúró gbogbo ìpè oní òní kó lè wò tí ọlọ́run kọ́ èèyàn kọ́ ló bá mi sọ ọlọ́run ló sọ fún mi ilé ẹ̀bá yàn jíròrò ní gbogbo láyé torí nígbà tí olúwa pè mí kò séèyàn níbẹ̀ ìyá mi ò ẹ̀ òjò ìyàwó mi èmi ni mo sọ fún ọpọlọ ń pè mí èmi tí mo dẹ̀ sọ pọlọ ń pè mí tí bá wá ń tara mi ó kù sórí ara mi mo sọ yí pé ọjọ́ tí n bá fi méjì kọ́ ṣe olúwa ilé ó yàgbé mi nìyí mọ̀ lọ dàpé kí lọ́mọ tẹ̀lébà kó ní pàtàkì aláwọ̀ tàbí oníṣègùn kan kó da ayé àtúwá ayé àtúwá kan Jésù torí mi ní ìpinnu ẹ̀ pé ọlọ́run lè sọ mí ó lè sọ mí dà kó tó sọ mí dà lórí kí wá ni mo tó ń wá ẹni tí ò mọ̀ pé ó lè lágo ẹyọ kan kí èèyàn méjì ò dúró kó wá lẹ́yìn mẹ́wàá kí ló tó ń wá ìtẹ́lọ́run ló tó kù ọ̀kù kò mọ ọ̀rọ̀ jù kó wá tó mọ dúpẹ́ ọlọ́run mọ̀ ṣe àlékún sí so tí bá wá ń parọ́ pé yorùbá ní ìṣòro yorùbá ní ìṣòro ẹjẹ́ àmọ̀ pé bàbá ńlá wèrè so kì í ṣe pé àwọn tó gbé ìgbà ń pariwo ẹ̀ a ti wà ní àkọọ́lẹ̀ orílẹ̀-èdè yìí o Yorùbá ó pín yàpò Nàìjíríà lásìkò ìbájọ́ ẹni mo sọ̀rọ̀ gánjọ́ kìnìún àná mo ní olúwa sọ mi pé wọ́n á bí ìgbà wo ni oníjìmọ̀ ó ní gẹ́gẹ́ bí èmi Jésù sọ pé èmi ń lọ èmi ń padà bọ̀ wá ṣùgbọ́n èmi fún àmì ogun àsìkò tó dé ṣùgbọ́n o bákan méjì lọ́rọ̀ election 2023 tó bá wáyé Ọlọ́run fẹ́ kó wáyé ó gbọ́dọ̀ Nazareth ẹkọ́lẹ̀ narrowly ni pé yóò wáyé ò tí ìdájúlẹ̀ sọ yìí ṣe rí gómìnà tó wọlé kókò àmọ́ yọ orúkọ wọn ò ní parẹ́kùn ti di gómìnà ìyẹn eh, eh, Adeleke kò lè lo parí tí Yorùbá nation fi dúró <laughs> ah, eh, ó ṣọ́ọ̀kì mi bá kan mi ò kórìíra ìjọba tuntun tó fẹ́ wọlé ní ìpínlẹ̀ ọ̀ṣun àti tèkìtì àti tèkìtì èyí tó ti wọlé lẹ́kìtì àbíọ́dún lẹ́kìtì bẹ́ẹ̀ ni àtàdémọ́lá adélẹ́kìtì. ìjọba wọn ò lè parí tí yorùbá nation àfi ṣeé ṣe. gbogbo ẹni tó kọ ọ̀rọ̀ yín sílẹ̀ ẹ jẹ́ kó ní àkọsílẹ̀ wọn má dá òtún ẹ̀kọ́ mọ́bàdí kó máa ṣẹ̀yìn rẹ̀ hmm, hmm, hmm. torí wípé wòlíì èlíṣà ó ní níwòyí ọ̀la àwọn tàkùkù náà yẹ̀kùn kan ní ṣẹ́kẹ́lẹ̀ kan lẹ́nu gbòdì samaria àwọn kan náà mọ̀ wà lọ́rọ̀ pé hmm, ẹ̀ntàrà yín òun náà ò sọ síta ó sọ sínú ni wòlíì ò gbọ́ èmi náà ò gbọ́ o ṣùgbọ́n wá gbọ́ tó bá dá òtú rẹ̀ máa sọ fún akókò ní ṣojú rẹ̀ àfitálọ̀ ò bá pè mí lókun àfití máa fi méjì fún ìpè mi kan lókun mo fọwọ́ gba ìpè mi ó kan ìpè mi ó kọ́ lọ́n tó rán mi níṣẹ́ ìyẹn ń túmọ̀ sí wípé wọ́n fojú láwo àwọn kan táwà lókè adé rílí tùútù bí wọ́n sòtítọ́ fún yín ṣùgbọ́n àwọn kéékèèké tá bá ń sòtọ́ ọ̀rọ̀ wọn wọn á pa ọ̀rọ̀ wọn tì kò rí ìrírí bàtà bá gbọ́dọ̀ àwọn tó wà lókè táwọn tó wà lókè ò lè sọ̀rọ̀ nítorí pé owó táwọn ń gbà lọ́wọ́ àwọn olóṣèlú tó wà lọ́dà àwọn kò sì tẹ̀sí olóṣèlú tó wà tí òmò pé ẹkí bàbá dúró àti tá bá ń tara wọn nítorí jẹ́ ní ìjẹ́ kan sọ̀rọ̀ gbogbo apátálà mọ̀ pé kíní kò rí ẹkọ rí bẹ́ẹ̀ tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ gọ́ọ̀nà ọ̀bọ̀n tẹ́ kò pariwo oníṣẹ́f ẹyin ti ẹ ti Zamfara Bello Matawalle tẹ́ kò pariwo ó ní kóńkálukú tiẹ̀ lọ gbé kóńkálukú wá ìbọn ó dẹ̀ gba láńsẹ̀nsì fún kóńkálukú wọn dáàbò bò rẹ̀. gómìnà míì tó ti pariwo gan síta àwọn èèyàn míì lọ́tún lọ́sì in fact àwọn pásítọ̀ míì gan ti ń pariwo síta èmi gan ṣe ń bọ̀ lórí ìbéèrè yẹn pé kí ni èrò tiyín náà lórí pé kóńkálukú máa dáàbò bo ara ẹ̀ nípele tá a wáyé. ọlọ́run kó dáàbò bò sẹ́ni tí òmò bọ́n yìn tó wá lọ kọ́ bọ́n tí òmò gbà tó ń bọ̀ wá bọ́n pé ó gbàgbé bọ́n síyà rẹ̀ ó wá wà ń ta tó bá dàbò látàn kí ló ṣe ṣé yóò lọ fún pé mọ̀lẹ́ kọ́nà kò fi fi ẹ̀ṣọ́ tèmi ni pé ẹ fẹ́ o ẹ̀yin kan tẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀kọ́ ààrẹ fẹ́ o ààrẹ kọ̀ ààrẹ tí ó díje nípò APC ó fẹ́ ó kọ̀ yorùbá dúró. àti pé èmi ló kàn fẹ́ o yorùbá ló kàn ní dáṣọ. aslan tó sọ báyìí kó kú jẹ́ yorùbá ló kàn. ẹ o ẹ̀kọ́ kódà kó jẹ́ yìí kó jẹ́ mi tí mo sọ̀rọ̀ yorùbá dúró ìdáná sọ sí ni pé yorùbá nation ló kàn. one trillion percent ẹ méjì àtàrà ẹ méjì àwọn gbókòrò lórí kò sẹ́ni tó lè dá dúró àwọn ẹwọ́n tí bàbá wúlọ́wọ́ sọ gbogbo ọmọ kàwé ìtàn yẹn bí òtí ẹ̀ṣọ́jú mi tàbí sọ mo ti gbọ́ngbà yẹn o pọ̀ mi sí mẹ́bà kan sọ àgbọ̀ ni wípé tó bá yá àwọn ọ̀dọ́ wọn jà fúnra ẹ̀yìn rẹ̀ jà fúnra ìjọba tí wọ́n jẹ́ kò ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n ìjẹ́ ìyẹn kò sẹ́ni tó lè dá yẹn dúró ẹjẹ́ wọ́n jẹ́ àwọn lọ sórí ìyẹn mọ́ gbogbo àwọn tán pará pé kò ní ṣe é ṣe owó tán fẹ́ lọ gbà owó lóṣèlú yóò ṣe é ṣe ṣé wọ́n gbówó lọ́sùn ìṣògbó tán ti bìlí báwọn ti fẹ́ náwó jù lójú òpadà tí wọ́n bẹ̀ ó yẹ kán máa fura wípé ń tà ń bá lọ ìta àpàdà tẹ̀bọ̀ o abẹ́tàkàrà jọ̀wọ́ everything sọ fọlọ́ olúwa o ó yẹ tó bá ṣe ó lẹ́nu àìpẹ́ yìí ní ìpínlẹ̀ Ọ̀ṣun Davido ló kàn ló ń ṣe ìpolongo tó kọrin tó múnú àwọn èèyàn dùn tó pe àwọn èèyàn sọ́kọ̀ fún ọ̀nkù rẹ̀ Adémọ́lá Adélékè ẹgbẹ́ òṣèlú APC ń tiẹ̀ ẹ̀yìn ọkùnrin tó pe rẹ̀ ní wèrè olórin ìdààmú àdúgbò ládùúgbò yìí tọ̀dọ̀ wa kọ́ kò sí dààmú àdúgbò yìí <laughs> olórin ni mí pé mẹ́kùn mọ́gùn <laughs> wọ́n wà káàkiri náà ní kò síbi tí wọ́n ti wò owó nàìjíríà ni ó ní ó polongo ògùn fún ẹgbẹ́ òṣèlú APC wà sọ kankan ó lóò ti ṣe fún PDP ó ní Tinubu ló tẹ owó sóò ó ní sóò ní ìṣe báyìí kò tún fẹ́ ṣiṣẹ́ fún wa pé tó bá ti pè ọ́ fúnṣẹ́ ṣiṣẹ́ kò gba owó ẹ̀ pé bó ṣe wà nìyẹn tá a wá fẹ́ fàyọ rèé bàbá ẹ̀ ní Davido rẹ̀ n ò gbọ́ bàbá ẹ̀ ní Davido rẹ̀ ṣẹlẹ̀ ní Davido rẹ̀ wá sí sọ̀rọ̀ yìí. tó wá ṣe pé bàbá wa já wọn já bàbá kulẹ̀ ní ọjọ́ ọ̀sùn eh, níṣẹ́ nípínlẹ̀ Ọ̀ṣun n tá a rí ni pé fídíò mi tá rí ni pé Zazu kan bẹ̀rẹ̀ sí jó ni Zazu zẹ̀ kíkan jó ni inú ẹ̀ ń dùn lè sọ pé ah, owó owó Oyètọ́lá owó Tinubu nísìn wọn ní ọ̀gá àgbọ̀ ọlọ́pàá yẹn yẹn lẹ̀ ń pè torí pé ó fẹnu já wáyà ló ní one million boys àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn púpọ̀ ń dá wọn lẹ̀ ó wá ní tóun sọ ní ìsìn ẹ̀kọ́ yẹn ó tún ti padà ó ní tóun sọ ní wípé òun ní one million fans àwọn fans ń pọ̀ ẹ̀yìn jẹ́ ẹ lámọ̀ràn kan fún àwọn ọmọ olórin ìwọ̀n yìí ẹ̀dórí ẹnu ń kun ọmọkùnrin lẹ́nu àìpẹ́ yìí ẹnu ń kun gan lẹ́nu àìpẹ́ yìí náà ni ìjọba iléeṣẹ́ ọlọ́pàá àpẹẹrẹ òkú kèsì lórí pé wọ́n lu èèyàn kan lálùkulẹ̀ ó ṣe kó ló pàṣẹ. ṣe rí ẹ pé àníkágbà àkọ́kọ́ náà kò yí lọ́kàn padà oní òbí sórí tó ń kọ ìrẹ̀ ní ìtumọ̀ tèmi ní pé kí àgbàgbà kí ọlọ́run kò yí lọ́kàn padà. àwọn ọ̀dọ́ tó ń wo rẹ̀ ń kọ́. àwọn ọ̀dọ́ tó ń wo ṣẹ̀mọ̀pá yé ń lọ à ń tọ́ ni ìgbàlódé ni wọ́n ń jó ti wọn àwọn òjò ojú ọlọ́gbọ́n tó bá jẹ́ ojú ọlọ́gbọ́n ni wọ́n ń jó ni wọ́n mọ̀ pé ní ìtumọ̀ nígbà tí àbá bọ́ra sí òòrùn sọmọlúwà gbọ́dọ̀ bọ́ra sí òòrùn ṣé david ò kọrin kò ṣíra sí òòrùn agbada agbada ló wọ̀n tiẹ̀. ṣé kò mọ̀ tí ó ṣe ṣé kò lówó lọ́wọ́ ni owó èlò ló ti wà lọ́wọ́ rẹ̀. zazu bọ́ pátá ó fẹ́ ọmọ gáì ni ó fẹ́ jẹ́wọ́ pé. rárá ṣé àgbẹ̀ mu sì kàkà kì í yóò lè tún wọn mú nǹkan míì wọn ní í ṣe kọ́nà kó ṣàṣàyàn ẹ̀ kọ́nà kò ní lọ́kọ̀ọ́ torí pé kí ni. tọrọ ṣe ṣe kó wo fídíò yìí o dídán so that bàbá ẹ̀ làwọn. <laughs> so that tó bá wo fídíò yìí kó lè gbọ́ àmọ̀ràn yìí. kò ní kò ní tiwọ́ bọ̀ náà kò ní dáhùn lọ́nà iṣẹ́ ìgbéraga kò ní dáhùn. kó lè kẹ́kọ̀ọ́ ni. ṣé àwọn báwọn tọ́lọ̀ wọn òpè ni wọ́n máa ń sọ òun dì sí ẹni àwọn mo fi dá ogun ayé lójú bí èèyàn bá ṣẹ́gun fún lẹ́yìn tí ò bá rí lára ọlọ́run òpè ó dà mí lójú torí mi ìnira gbà ìrònú kọjá ìlú sọ́lọ́run ọ̀la ṣòro máa ń gún mi lẹ́yìn òfin mi rẹ̀ ìdájọ́ mi sọ́wọ́ ọlọ́run wọ́n rẹ̀ fẹ́nu kọ́ ṣòkò ní tíra èdè mi sọ pé kọ́lọ̀ kó yí lọ́kùn padà ṣùgbọ́n kò sí ti ń kọ èmi ń kọ orin dáadáa like orin gan mo dẹ̀ tó composer ni compose so possible yorùbá máa ń kọ nǹkan wípé bí èèyàn bá ń kọ ọrin ọlọ́run èèyàn bá ń fi ti ara ẹ̀ ọ mo torí pé gbogbo ìgbà tí ń wù ti ara rẹ̀ gbọ́ ṣéjó ní ń jó tẹ́nì kò jórí ó ń bọ́sọ tẹ́nì ọlọ́run ìṣọ́pọ̀ ti fẹ́lá ní ìsìn tó yàn bá fẹ́ kọ bí fẹ́lá àyànmọ́ fẹ́lá o ó fẹ́ fi kádàrà wí kádàrà fẹ́lá ìṣẹ́ ìpò ti ń tẹ́ ìgbà fẹ́lá ti fẹ́lá wọn gbé fọlá títí tí wọ́n tún lùdí ó ti ń dẹ̀sì ìyẹn sọ bẹ́ẹ̀ <laughs> Zazuze. bẹ́ẹ̀ lórí nǹkan náà tí mo ọpọlọ rẹ̀ òpè kò dẹ̀ kó sọ ó fẹ́ wọ amẹ́ríkà wọ amẹ́ríkà wáyé sọ wọn kọ ní christian music christian song wọn kọ ló ti bisa wọn àbisa bisa gan what is that so iná nù madam kí ni bì ọ̀sà àbókùn ó ní ó bisa ọ̀sà ìjọba kíyẹn lè bí ọ̀sà ni àwọn fẹ́ bí òkú ó lè bí méjèèjì the best thing ni pé kí àwọn tó ń wò ó tó bá súnmọ́ nǹkan bá sọ̀rọ̀ tó change ọlọ́run sọ pé yóò kọ inú fi láǹdí ẹ̀ náà tí ò bá ní jẹ́ nǹkan kò lè láǹdí ẹ̀ gbogbo ní tẹ́lẹ̀ bá ṣe láyé tọ́lọ́run bá lọ́wọ́ sí ìlú ṣíṣe ẹni tó ṣe oògùn àti kọ́kọ́ yóò ní lárí ló ní lárí ìmọ̀ yóò padà wà regret because ọlọ́run ò fẹ́ kéèyàn kánjú ó ní ẹ̀ lè gbé ògùn òun fún òrìṣà ògùn òun níbẹ̀nikẹ́ni pé so tó bá ti mọ̀ ọlọ́run ló bùkún rẹ̀ ó sì jẹ́jẹ́ ẹni tẹ́lẹ̀ bá ń darí ayé rẹ̀ kò ní ìwàkiwà lójú bẹ̀ lójú ká ní kó rò gbẹ̀yìn ni pé ọ̀la ń bọ̀ wá tí ń bọ̀ wá tán ohun tó ṣe yẹn ìdálẹ̀ o ẹ̀kọ́ lẹ̀ náà ní last tó bá yẹ àwọn yá àbàdo òun ni wọn fẹ́ gbọmọ àwa dẹni àpáti nínú ìgbàdúrà fún dẹni àpáti wájú mi náà wọn bí màá bá sọ̀rọ̀ ní to God will máa advice ẹ̀ ní pé mo ṣe ń ṣe lọ tẹ́yìn pẹ̀lú àpàdà nígbà kan láyé wúwà bọ́ọ̀bù sẹ́yìn pé ó kọ̀kọ̀ púpọ̀ ṣé kò yí orí padà ó dẹ̀ nọ́mà ìṣègbọ́n kọ̀kọ̀ kọ̀kọ̀ ó yàn left side wọn nìyẹn gbà yẹn pàtó dẹ̀ yà kọ́ wọ́n lè ṣe kí ni change wọ́n lè yí padà ayé dẹ̀ láì kúrò still wọ́n lè ṣe kọ́ wọn. àwọn kan sọ pé bóyá torí pé eh, wọ́n fẹ́ máa lọ́mọ lọ́díẹ̀ mọ̀ pé torí pé ó fi Tinubu ṣe ẹlẹ́yà lẹ́yìn ìjákulẹ̀ bóyá torí ẹ̀ ni eh, pé ká ní kò ṣe bẹ́ẹ̀ gbogbo tó sọ yẹn gan iléeṣẹ́ ọlọ́pàá lè má pè é èrò àwọn kan. àwọn ọlọ́pàá tí wọ́n tí wọ́n tí ọmọ yẹn bá gbé bàbá Tinubu mo fún ní trillion percent pé ó káàdì ẹ sọ pé lọ́nà ò ṣe bàbá Tinubu sọ pé lọ́nà kan ṣé pẹ̀lú kan gbé ó ṣe kìíní olùlẹ̀ ó ṣe kejì olùlẹ̀ is it right to be saying that to the president of Nigeria it's totally wrong totally wrong you are not governor that president o sì nípò gómìnà bẹ́ẹ̀ tí wọ́n bá sọ kébíyá pé àìmúnítì ah, kan àti òdìtẹ́ kan gbé e ọtún sọ fún gómìnà lórí ìjókòó pé eléyìí tí ìbá ṣe ló kò lè it means you turn yourself to God you are not a God so òun gan ló yẹ ká kọ́kọ́ gbé sáájú àpò yẹ ká gbé so kí ló fà á jẹ̀gbúrú jẹ láti ba Nàìjíríà jẹ wọn àṣù tọ́ òótọ́ yìí àwọn sọ́dún àgbẹ̀ fọlọ́wọ́ bá àwọn gan ló yẹ kán arrest pé sá the whole president of Nigeria you insulted him on the on the during the time you are you are people is totally wrong kò sí òfin tó òfin tó dé bọ̀ wọ́n torí pé èèyàn wa ni sọ́mọ yẹn ṣe èèyàn yín ni kí ló sì sọ tí ó ṣèpè fún ó ṣèpè fún ṣé orí rẹ̀ bàdà ni. àwọn èèyàn ló ń lọ díẹ̀ mọ̀ pé bí atorí ẹ̀ ni pé ká ní kò ṣe bẹ́ẹ̀ tó bá sọ pé òun lò ní. tán bá sọ bẹ́ẹ̀ ni bóyá ó ṣe é. tán bá ní bẹ́ẹ̀ ni wọ́n sọ báyìí pé báyìí ni wọ́n sọ pé torí pé torí dáàbò bàtí mi tó sọ̀rọ̀ mi ò sí mi mi ìgbọ́ mọ́ báyìí mi ìgbọ́rù kéjẹ́ẹ̀dì bẹ́ẹ̀ ni wọ́n mímì sọ pé tó bá jẹ́ kó fẹ́ sọ dáadáa nípa ìyẹn bàbá Tinubu kan ló yẹ kán pé sáà you are under arrest before you leave that place they can see you because even if I'm for for a person to insulted public like that tó bá ṣubú ta ló mọ̀ gbà tó ṣubú ó lulẹ̀ kí ló kàn wọ̀ ó ṣáà ti débẹ̀ àdéńgbàdàn kan náà bá wa ti kó bẹ̀ ó ṣáà ṣe kí ó ṣe yes kò sẹ́ńtínà tó lè ẹlòmíì kò lè kọ́ mẹ́rin wà níwá ẹnu pé ajá rẹ̀ ní ní kíni. ẹnìkan ẹnìkan sọ ajá rẹ̀ ní Buhari láwọn àsìkò kan tí wọ́n ti ẹ̀ dídé ogun sí pé ó ṣe máa ṣe bẹ́ẹ̀ torí kí orúkọ ààrẹ orílẹ̀-èdè. kí a ló ṣe ìbò tí èèyàn kórí bẹ́ẹ̀ ìyẹn bó ń sọ́ọ̀tì ààrẹ so ẹni tó wá sọ yí pé oṣù olùdó ó tún sọ ẹkún òun pé kò kò right tó fi sin sí àpò right káníkì gbogbo Nàìjíríà jókòó kan rárò jẹ tí káníkì bàbá ṣe tó dáa ni bàbá ṣe tó dáa ni ẹ mọ̀ ìyàtọ̀ wá gbé o to be sincere ṣùgbọ́n torí pé kò sẹ́ńtẹ́ sọ̀pọ́ọ̀tì mi hmm, ìtajì ò máa lọ náà ní ìgbà yín bá lọ ṣùgbọ́n síbẹ̀ ẹ̀jẹ̀ ká bu ọlá fún ètò láyé ti bẹ́ẹ̀ nìkan sọ wà á wọn náà bọ́lá fún wọn bọ́lá fún pọ̀ tiẹ̀ tí lọ́jọ́ orí kan tọ́ bá tiẹ̀ tó bí ó ti wà nípò olómi ó ti dọ́gà fún wọn níbẹ̀ ibi kan náà làwọn náà fẹ́ lè ìyẹn tí yóò bọ́ bá tí ì ìyẹn tí Yorùbá ò báyìí tí ì dúró tọ́ ká bu ọlá fún ẹni tí ọlá tọ́ sí gbogbo àwọn tó wà nípò àtàwọn ọba wa ní àtàwọn ààrẹ. kódà àwọn oníṣẹ́ ọlọ́run ń jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn nọ́mbà wán bàbá bàbá bàbá bá sọjọ́ sọ̀rọ̀ níjọ kan mo respect ọ̀nà yẹn débi pé ìfà wọ́n ní àwọn méjì làwọn bẹ̀rù láyé èèyàn méjì làwọn bẹ̀rù nílé ayé alákọ̀ọ́kọ́ rẹ̀ fún tó bá ti blow no remedy go go náà ayé ìgbà kan náà ayé ìsìn náà ṣe sọ pé kíní kan fi àìṣe fi àìná wọn gbẹ̀rẹ̀ fáà ẹlẹ́ẹ̀kejì ìránṣẹ́ ọlọ́run àwọn ọ̀gán ló lè tí wọ́n bá àwọn tán kúrò àwọn ìránṣẹ́ ọlọ́run èké tán bá yára wọn jẹ́ tán bá àwọn àbájá yíjá yára wọn lábàjẹ́ tí bá ṣàwọn tí ìránṣẹ́ ọlọ́run bá sọ yí báyìí ló máa rí tó dẹ̀ rí bẹ́ẹ̀ tó lè so so bá so bá ààrẹ bá ààrẹ tàbí gómìnà tàbọ̀bà ìlú kan bá wá ṣe nǹkan tó dàbí tó dùn wá tàbí pé ó fi ra èyí lẹ̀ pé àwa ti wá kọ́ láti sọ̀rọ̀ sí láti fi pa mí dì. n tí o ṣe tí ò dá yẹn ni kákan tó kà sí. kò kàn wá pé ó bẹ́ ń gbà tó fẹ́ ṣe dépò kan ó ṣàṣìṣe kò jẹ́ kó débẹ̀ ó sunkún yàrá tó bá sunkún yàrá mélòó ló sunkún fún. ṣe bí wọn nìkan ló pè àbí tó sunkún according to what he says. No fi ẹ̀sùn kan lórí tẹlifíṣàn. èmi ò níyẹn wò. ló fi ẹ̀sùn kan lórí tẹlifíṣàn lórí national television. ẹni tó fẹ́ dé ibùtọ dẹ̀ mọ̀ pọ̀ ń lọ sí ipò ń tó bá gbìn náà ni wàá padà kàn án. ṣé ń dẹ́sọ̀ ni pé bàbá gan àwọn gan fúnra wọn tó lè lulẹ̀ láì. kì í ṣe kó wọn lù ó tiẹ̀ wọlé ẹgbàgbọ́ pé kò lè yóò pé tó bá ṣèṣì wọlé yorùbá nation ni ó gba bàbá kú olórí ìyẹn ìyẹn tó bá yẹ pé ọdún twenty twenty three gan tí ètò ìdìbò gan bá tiẹ̀ wá wáyé rárá. ọ̀rọ̀ ọlọ́run kì í ṣe mi ló sọ. ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ẹ wù iṣẹ́ rí èmi ò mi ò lọ́rẹ̀ẹ́ pásítọ̀ mi ò lè lọ́rẹ̀ẹ́ wò mí. Hmm. so o ò lè change tọ́nà sọ fún mi. tí n bá ní ọlọ́rẹ̀ ló mọ̀ sọ yí pé prophet yẹ kí n sọ bẹ́ẹ̀ yẹn ẹ̀ràn ara ló fi ọ̀rọ̀ ọlọ́run pé nú méjì gan ó ní ègbé ni fún ẹni tó wí nígbà tó gbúra ò wí ègbé sì ni fún ẹni tá a wá náà tí ò ṣe kìíní tí ò jíṣẹ́ mo jíṣẹ́ ọ̀rọ̀ ló mọ́ ó mọ̀ ní pé ẹlòmíì wọ́n sọ pé ah nígbà yẹn lágbájá àti Yorùbá ò dùn lẹ́yìn rẹ̀ the best thing kágbà fún lọ. àwọn kan sọ pé Tinubu tí àwọn èèyàn bá fààyè lẹ̀ fún Tinubu wọ́n bá dìbò fún tó bá fi di ààrẹ Nàìjíríà wípé yóò jẹ́ kó rọrùn láti gba yorùbá nation torí kò ní ọmọ rẹ yorùbá àti pé ó ní àwọn ọgbọ́n àti agbára kan tó lè lò láti fi jẹ́ kó ṣeé ṣe ṣé èrò ọ̀dọ̀ tiyín náà gbà bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ bá tó fojú ẹ̀mí wò. ẹ mọ̀ wípé bàbá ti dàgbà àgbàdìde kò sí nọ́fẹ́ ṣe mọ́ àwọn náà fẹ́ gbìyànjú kalẹ̀ bá ṣe lọ tó bá jẹ́ mi ni ọmọ tó ń bí mo fi Ọlọ́run búra máa bẹ̀rù ẹ̀dá àpamọ́ pàdà mi ẹ jẹ́ kí ẹ bá mi kọ́ ọkọ̀ ẹ̀ bá mi kó máa sin sin tí wọ́n láyé ó ti lóko ó ti lóko síbi tó fẹ́ gbẹ́sẹ̀ wọ nàìjíríà tó lè fi gbẹ́sẹ̀ wọ so ó ti lókìkí ètò ìmọ̀ ìṣe ẹ̀dá àpamọ́ bá ń pa ṣé láwọn tó ń gbé tó fi ṣe báyìí gbogbo wọn yẹn wọ́n fẹ́ ṣe pupa ni ẹ̀kọ́ lẹ̀ ṣùgbọ́n kò lè ṣẹlẹ̀ kọ́ sí gbogbo dúró. pé wọlé kò wọlé o. Tinubu wá tiẹ̀ wá dìbò ní twenty twenty three wọn dìbò Tinubu wọlé o kò wọlé o. kí ẹ tó bá ṣe ẹ tó bá wọlé Ọlọ́run fẹ́ẹ́ fi fún lórúkọ ni pé ó di ó di pírẹsidẹǹtì rírí ni wọ́n hmm. wọ́n sọ wọ́n ti sọ pé ó rúùlù ó di pírẹsidẹǹtì oṣù mélòó rí ni wọ́n sọ ìyẹn tó bá wáyé ẹwọ ẹ mẹjẹ ntàn yìí ó gbowó òní máa parọ́ ẹni tí ń parọ́ fún yàn bẹ́ẹ̀ tán parọ́ fún bàmà kó ń parọ́ ẹni tí ń parọ́ sọ pé mọ̀ nípa ara ẹ̀ kó ń parọ́ fún yàn so tí n bá ń tàn yín mi ò tàn yín mo ń tara torí ẹ̀sìn ọ̀la bẹ́ẹ̀ ń gbọ́dọ̀ yẹn bá kọjá twenty two lọ twenty three lọ twenty four lọ wèrè prọfẹ jimoh jẹ́ nìyẹn tó dàgbé yòówó dùn àṣẹ lórí ibú nàìjíríà lọ jò dànù ṣùgbọ́n tí ò bá wá tó bá wá wáyé náà nù áà lápájá ẹgbẹ́ sọ bẹ́ẹ̀ rí ṣùgbọ́n mọ̀ pé ìlérí olúwa máa ṣẹ wọn àyè ìdádúró Yorùbá nation ni àwọn. ìlérí olúwa máa ṣẹ lórí ọ̀rọ̀ orílẹ̀-èdè olómìnira Yorùbá tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ń pòǹgbẹ fún láti mú ojútùú bá ìṣòro àti ìpọ́njú tí ń kojú ọmọ Yorùbá lónìí wòlíì Jimoh John Oyedotun sọ ọ́ ní ọdún 2022 pé kò ní pẹ́ rárá tí Yorùbá lè ṣàfiṣeéṣe pé kò sì sí ẹnìkan tí yóò lè dá tán ẹ já wá sórí ẹ̀sìn hmm. lórí ọ̀rọ̀ ẹ̀sìn christian gbogbo ẹ̀sìn ni o ṣùgbọ́n ká ti torí wòlíì nìyí àkíyèsí wá fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń jẹ́ wòlíì lónìí ṣe náà kàn ń forúkọ jésù wá nǹkan jẹ pẹ̀lú àwọn ìrírí oríṣiríṣi eléyìí tá à ń rí tá a sì ń wò pé kò yẹ kó rí bẹ́ẹ̀ lẹ́nu àìpẹ́ yìí ìṣẹ̀lẹ̀ kan náà tún ṣẹlẹ̀ nílùú Oǹdó lára àwọn ìṣẹ̀lẹ̀ tó ń wáyé tí àwọn ìwé ìròyìn ń gbé ni kódà tí ìkànnì tiwa náà tó gbé jáde níkànnì tẹ̀ ń wé wípé wọ́n kó àwọn ọmọ kéékèèké sínú ilé yàjálẹ̀ àwọn àgbàlagbà obìnrin náà wà ń bẹ̀ àwọn tó jẹ́ stúdẹ̀ǹtì wà ń bẹ̀ wọ́n ń jẹ wọ́n mú bẹ̀ wọ́n fún wọn láǹfààní àti lọ ìyá kan ló fẹ́ kí ọmọ ẹ̀ wá ṣe exam tó lọ́mọ ń fẹ́ ṣe exam ìjọ mo ń jáde tí kò wọn fọ́mọ yẹn láyè láti jáde ìyẹn ni wọ́n ní ó fa wàhálà nígbà tí yẹn pariwo síta tí ó fi di wípé àwọn ọlọ́pàá wá síbẹ̀ kódà àwọn ará bíi gan wọ́n dìde ìjà sáwọn ọlọ́pàá àtàwọn èèyàn tó wá bẹ̀ wọ́n lẹ̀ wọ́n lóko ṣe wọ́n ṣùkàṣùkà ọwọ́ ọlọ́pàá kò pa ká wọn bẹ̀ wọ́n sì mú àwọn tó jẹ́ adarí ìjọ yìí mú èmi débi ó rí i pé mi ò ráwọn èèyàn bóyá torí kò ní í ṣe àsìkò ìsìn ẹni. Ah, èmi rò lérò pé Eh, kára wọn ọmọ ìjọ tí ó pọ̀ kókó tí mo wá fẹ́ fàyọ rèé kókó tí mo fẹ́ fàyọ rèé o wọ́n ní wọ́n sọ fún wọn wípé Jésù ń bọ̀ ni wọ́n ṣe nìkan dúró àsìkò wá pé wọ́n sọ pé wọ́n ti postpone déètì tí Jésù gan sọ pé òun bọ̀ tí yóò sì kó àwọn eh, <laughs> àwọn onínú mímọ́ lọ wọ́n ti postpone sí September mi ò jẹ́ káwọn èèyàn tí ì kúrò nínú pé July la ṣe wà yìí ẹ bá wa ṣàlàyé ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run ibi tí nǹkan lọ yìí kí lẹ rò kó fà á tó fi le bẹ́ẹ̀ kí ló yẹ kó ṣẹlẹ̀ gan-an kí ló yẹ kó jójútù rẹ̀. ṣe rí ọ̀rọ̀ Ọlọ́run ó ní wòlíì tó bá sọ̀rọ̀ lórúkọ mi tó bá ṣe èmi lóra ṣùgbọ́n wọ́n ní tó bá sọ̀rọ̀ ní orúkọ mi tí ò bá ṣe oníkẹ́ẹ̀dẹ́ òkú pa lè lò sọ̀rọ̀ ṣẹ́rú ẹni yẹn ebi lé ní ló bá débẹ̀ ìṣọ́lọ́ ló pè ẹni tọ́lọ́ ń bá pè kò lè dán wẹ̀wò tó mọ̀ pé ó pẹ́ bóyá àṣírí máa tú kò sọ́kàn tó fẹ́ gbégbà kò sẹ́ni tó ṣe bí tí ò ní padà rí bí gbogbo ohun tó ní kálukú wa bá ṣe làá ó gbèrè rẹ ọ̀rọ̀ Ọlọ́run pé the book of Revelation chapter twenty two ó ní èmi ń bọ̀ ọ̀kan èrè nísìnyí pẹ̀lú mi láti sanwó olúkúlùkù wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ yóò ti rí gbogbo ohun tó bá ṣe ni wàá gbà ló sọ fún ọ ó lẹ́ni tó ń ṣe mímọ́ kó máa ṣe nìṣó ẹni tó ń ṣe ẹlẹ́gbẹ̀ẹ́ kó máa ṣe nìṣó ẹni tó ń ṣe olódodo kó máa ṣe nìṣó ṣáà máa ṣe nìṣó ó ti ṣe débìkan tọ́wọ́ ti kanu ó ti pẹ́ ó ti ń ṣe bọ̀ yìí tẹ́ bá dẹ̀ wo ìjọ ìwó rẹwà èèyàn sì pọ̀ níbẹ̀ bíbá. yàtọ̀ sáwọn àgbàlagbà obìnrin tó wà níbẹ̀ àwọn ọmọdé nìkan wọn dín ní fifty àádọ́ta. jẹ́wọ́ àwọn tó máa wà ní ṣọ́ọ̀ṣì yóò tó mélòó. wọn yìí sì jáde sí wọn ti tó máa ti wọ bẹ̀ báyìí àwọn tó tiẹ̀ ti lọ síjọ yẹn rí sọ pé orí ọ̀fẹ́ nìkan yẹn fi lè ráàyè bọ́ ọ̀tà ojú ẹ̀ ò ní là mọ́ ó dọ́mọ wọn lọ. láti lọ sí ṣọ́ọ̀ṣì mi. ó tiẹ̀ ní lè ṣiṣẹ́ ìgbòho wọn kàn ń jẹun. ẹ ti mọ̀ pé ìyẹn ìṣọwọ́ ọlọ́run ìmọ̀ ara rẹ̀ ló fi ṣe yẹn ọlọ́run ló ń ṣe tẹ́bá ṣàkíyèsí bó pẹ́ bóyá irú ẹ̀ táṣì rẹ̀ tún yẹn tájú àwọn ẹ̀ bá wá là tẹ́bá máa padà rí ọdún kan nínú ìjọ yẹn bẹ́ẹ̀ ní gbẹ́lẹ́lú àwọn ìbẹ̀lẹ̀ rẹ̀ ariwo tẹ́ ń gbọ́mọ̀ ìgbà lórí ẹ̀ wà kí yóò dìbò yóò pa kí ló fà á pé o ti fi méjì ẹ jẹ́ ká mọ babaláwo ní babaláwo ká mọ aláàfà ní aláàfà ìwo ni pásítọ̀ àfà ìwo ni mo fẹ́ lo mọ́tò mo fẹ́ lówó sígbà tí bàbá Adébóyè bẹ̀rẹ̀ ni mo fi mo bẹ̀rẹ̀ mi sígbà tí bàbá Oyèdépò bẹ̀rẹ̀ mo bẹ̀rẹ̀ tèmi ni náà ń sìn mo pé seventeen years lọ́dún yìí ṣé n tó fẹ́ pé four years ó lè lé mi bá ní tó bá lè mú dọ́gbọ́n sí ní torí ó sáré ọ̀la ní náà ń sìn ṣé n tó ti bẹ̀rẹ̀ ní nǹkan bí ṣé mo ní ní bàbá ẹ̀sìn káyà bàbá ẹ̀sìn ẹ̀sìn màá mọ̀ ìgbàlẹ̀ kọ́lọ́ jẹ́ n tó aṣíwájú ní màá gbàdúrà káwọn aṣíwájú náà kọ́ mọ́ dèrò ẹ̀yìn kanjú ni torí lójoojúmọ́ làwa ń rí àwọn ìròyìn oríṣiríṣi gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ìgbà bí wọ́n lè ní wòlíì kan wọ́n bá orí èèyàn lọ́wọ́ ẹ̀ àáfàá wọ́n bá ìtàn èèyàn lọ́wọ́ ẹ̀ wọ́n lè náà bá ọyàn èèyàn lọ́wọ́ lọ́wọ́ àáfàá kan lọ́wọ́ wòlíì kan mi ò sì lè gbàgbé ìrírí ọkùnrin kan nípínlẹ̀ Ọ̀ṣun tó jẹ́ pé wòlíì ni ó níjọ tiẹ̀ ká orí èèyàn mọ́ lọ́wọ́ tún ní àwọn láwọn ibi tó ń gbélẹ̀ súkẹ́súkẹ́ sílẹ̀ kùdé ní àsìkò àyíká church tó rí èèyàn wà níbẹ̀ ṣùgbọ́n tẹ́ẹ̀ ní mọ̀ torí ẹ kàn rò pé ó yá kàn pé iṣu sẹ́gbẹ̀ẹ́ bẹ̀ ni torí tó sì yẹ pé orí èèyàn ní bẹ́ẹ̀ nígbà táwọn ṣèwádìí àtúnrà àwọn ìpẹ́ kan tí wọ́n gbájọ sínú nylon àwa bèrè pé báwo ni ìpẹ́ ṣe wọ́n ní ẹsẹ̀ àwọn èèyàn tí wọ́n gbọ́dọ̀ wọ bàtà wọnú chọ́ọ̀chì lára àwọn míì tó wá ìrànlọ́wọ́ wá náà ni wọ́n ti gbá ẹsẹ̀ wọn jọ wọ́n ń ta ìyẹ̀pẹ̀ yẹn ni wọ́n náà fi ń ṣe nǹkan owó kọlà yásìkì. àwọn tó ń gbá ẹ̀pẹ̀ ẹsẹ̀ wọn náà lásìkò wọn. bẹ́ẹ̀ tó túmọ̀ sí pé wọ́n sì tún ta fáwọn kọ́sítọ́mà mi táwọn náà wá wọ́n ràn lọ́wọ́ sọ́dọ̀ èèyàn ọlọ́run lérò ọkàn tiwọn ibi tí mo fẹ́ fàyọ rèé àwọn èèyàn bọ́ sínú ìgbèkùn lójoojúmọ́ níbi pé à ń wá iṣẹ́ ìyanu kí lẹ rò pé ó yẹ káwọn èèyàn ṣe báwo làwọn èèyàn ṣe lè mọ ibi tó yẹ kí wọn ó yà. kì í ṣe kó wẹ́ẹ̀lì mí bọ́ hàn nìkan kan ìgbìmọ̀ ṣọ́ọ̀ṣì ṣe rí wọ́n máa ń sọ̀rọ̀ kan wọ́n sọ̀rọ̀ kan ní online láàárọ̀ nígbà tí mo ṣe program mo ní wípé tó bá fẹ́ lọ church even if, if it is me kọ́kọ́ gba àdúrà ìwà ibi tí mo fẹ́ lọ ṣé wọ́n lọ́n wà ń bẹ̀ mo ní tí wọ́n náà bá wà nú ẹ̀ tí ìṣe gbọ́n fẹ́ lọ́n pa tara pé ìpọ́njú yẹn ti bù ọ́ mọ́lẹ̀ lọ́wọ́ fi o àṣírí tó wà ń bẹ̀ ó rí ó rí ṣáà ni ọlọ́run kì í farapamọ́ fáwọn ẹtì. ènìyàn gan gbọ́dọ̀ súnmọ́ lọ fúnra àgbà ẹgbẹ́ ẹni tó fẹ́ sátọ wòlíì wa gan ó gbọ́dọ̀ ti sátọ ọlọ́run fúnra ẹ̀ tẹ́lẹ̀ ó ti lọ lọ́run. tí wọ́n fẹ́ lọ bá wò ní ìfún nǹkan ẹyọ kan náà. kí ni nǹkan ọ̀hún. kì í ṣòwò ìran tí wọ́n yìí wọ́n rí náà wọ́n lọ fà tẹ́ fi wòlí tó lúkọ wọ́n fi wòlí wòlí ìwòkùsẹ́ tó di pásọ̀ bẹ́ẹ̀ ni gbogbo àwọn tó lọ tó lọ ṣe pastoral school wọ́n ti ṣe ẹgbẹ̀rẹ̀ àwọn sí wòlí àwọn tó lọ theology school wọ́n ti ṣe orúkọ àwọn sí wòlí are they received really calling from as a prophet of God from heaven wọ́n gbà wọ́n gbà yín látọ̀ wọ́n wà wọ́n farabalẹ̀ wọ́n kanjú gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ṣe bá jò ó ní farabalẹ̀ calm down farabalẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe láyé farabalẹ̀ ó lè korò lónìí tó bá ti farabalẹ̀ pẹ̀lú ọlọ́run ọ̀làǹbọ̀ wá dáa kò sẹ́ni tó ní ọlọ́run láyé tí ò ní rí ìdojúkọ kò sí bó ṣe fẹ́ ṣe wà ní ìlàkọjá kò sí tó ṣe fẹ́ ṣe wà ní ìpèníjà inú ìpèníjà yẹn tó bá wá dọjọ́ wájú táwọn èèyàn bá wá ń tọ̀ wá òun ló mọ̀ fi ṣe ẹ̀rí fún wọn láti fi ọkàn wọn balẹ̀ tó fi tiẹ̀ rí ṣùgbọ́n àwọn ò ní mọ́ ọ̀sán gangan náà fẹ́ lówó ló pọ̀ jù nísì advice tèmi lè fáwọn èèyàn ni pé ẹgbẹ́ tó lọ síjọ kankan láyé pray olúwa mo fẹ́ mọ ìjọ tí mo lè fàṣírí ìbẹ̀rẹ̀ mi má fi pamọ́ fún and God will let you know ọmọ àfihàn ajá kó mọ́ èmi ò ṣe rí mi mo sọ bọ́lọ̀ pé olúwa jọ tí màá fi fàyè lẹ̀ sẹ́yìn tó bá kù ìṣẹ́jú kan tí màá lọ jẹ́ ẹgbẹ́ aláwo tó bá kù ìṣẹ́jú kan tí màá lọ jẹ́ tí màá tàbí tó bá kù ìṣẹ́jú kan tí màá fi gba lọ́wọ́ àwọn àìjẹ́ tàbí lọ́wọ́ olóògbò ní ayé kọ́lọ̀ ń pè sọ́dọ̀ tí mo rà ó ṣì mí lọ́wọ́ iṣẹ́ ẹ̀sùn ìpínlẹ̀ mi ì máa wọ́rọ̀ òṣèré ìlọ́tẹ́ bá wọn lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn Sunday tàbí àwọn ṣe program Tuesday program tàbí special program lè lè rìn tó pọ̀ àwọn tó bá dẹ̀ ń gbà tọ́nà bá ní kí n fún ọ láwẹ̀ mọ̀ sáì tí n bá fún ọ láwọ kan fìyà ìjì ọ ìwọ kan fẹ́ kó wà ní ṣọ́ọ̀ṣì mi kì í ṣàwọn yẹn ló máa wọ sàn ẹ̀dá sọ̀rọ̀ fúnra wọ ẹ̀wọ̀ bíbélì yìí dáa káàkiri bẹ́ẹ̀ dáa gbogbo tó wà níbélì tí í sùn fẹ́ẹ́ nìkan láwẹ̀ o ó ti fara rẹ̀ fún ara rẹ̀ jì ó ti gbà wẹ̀ ó ti gbàdúrà àṣẹ wá ṣe kí ni àṣẹ jáde ló fi ń wòye sàn ẹ ká ti bí ìṣàlẹ́ká kíyèsí òògùn ìṣèpá fi ń polongo wọn bàbá tèmi tọ́pẹ́ tó ṣe wà nígbà tó wà yẹ ẹ lọ́lọ́ ń pọ̀ lọ́wọ́ òpèyàn mẹ́rin fún làwọn tó yàwó fún bíbí tó tẹ́lẹ̀ tó máa gbà àṣẹ ní ń pọ̀ kéréje àwọn tó fún làwọn tí bá fún láwọn gbọ́dọ̀ ṣe kọ́ ni but must I give everybody fasting sẹ́ni tó jẹ́ pé òun gan fáyọ̀ gbádùn lè lọ́fẹ́ fún láwọn kó lè jómi lásán kó lè jómi lásán lọ́wọ́ àwọn ẹ̀kọ́ gbàdúrà sí lálẹ́ fún mi tó lè lọ́ọ̀ ìtọ́ ẹnu mi tẹ́wọ̀n ó wù ọ̀pọ̀lọpọ̀ èèyàn sàn láyé mo fi gbogbo ìgbé wòlíì àgbáyé ṣe ẹlẹ́rìí sí pàpà ẹni tó bá mọ̀ ní tó bá wù mí lọ́wọ́ báyìí wọ́n á testify sí. ó dà láti bẹ̀yẹn jẹ́ mọ́ bọ́ sínú òbéèrè ṣé iṣẹ́ ìyanu tòótọ́ sì wà ṣáá tó bá wà ẹ já ọ̀dọ́ tí fún case study ẹ kàn rọra sọ díẹ̀ tó ti ṣẹlẹ̀ tó yẹ kọ́ lọ́n gbowó yín ṣe tó bá yẹ pé iṣẹ́ ìyanu tòótọ́ sì wà torí mi pé ṣó wà ṣá a rí mi lórí tv àwọn èyí lè rí ò ṣá ìjọba àwọn èèyàn ń díbọn lọ́gbọ́n sí àwọn kan hack tiẹ̀. kò sí àtàn àti ògbélé dání yẹn jẹ́ tó bá lọ ṣàyẹ̀dẹ́ gbé fídíò wa tó ní pé báyìí báyìí ó mọ̀ bó ṣe fẹ́ ṣẹlẹ̀ ló dọ́gbọ́n sí ṣẹlẹ̀ ìyànà lọ́nà ẹni tó fẹ́ tọ́nà fẹ́ lò kò ní mọ̀ bó máa ṣẹlẹ̀. Hmm bí ìyanu ọlọ́run bá fẹ́ ṣẹlẹ̀ nígbà míì wòlíì gan lè má mọ̀ yóò kàn ìgbàgbọ́ sí pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀ kò ní mọ̀ kó máa ṣẹlẹ̀ yóò kàn lo ìgbàgbọ́ láti sọ pé ó gbọ́dọ̀ ṣẹlẹ̀. wọ́n ti gba ọlọ́run gbọ́ pé kò sí tọ́lọ́run kò lè ìpìlẹ̀ e ṣe ohun tí ó fi dáwọ́ lè yìí pé kò sí tọ́lọ́run kò lè ṣe wọ́n dùn ní lórí wọ́n máa gbé ẹ máa wò ní ìsìn ẹ máa ní ìsìn ẹsẹ̀ lẹ́yìn máa nà ọlọ́run pa ó ti dọ́gbọ́n sí iṣẹ́ hmm. ọlọ́run ló lè yìí ó sọ pé lórúkọ Jésù lórúkọ Jésù olúwa bá mi wò sàn lè wòsàn ṣùgbọ́n ọwọ́ pé tó bá di aago báyìí ní kẹ́ ẹ wá ìṣẹ́jú báyìí ni ó ṣẹlẹ̀ olè ní ó ní nǹkan tó fi kú ọlọ́run ní bẹ́ẹ̀ tó ṣe ọlọ́run kò sí màdíṣìn lọ. bí n bá gbọ́ iye tá à ń sọ ní ìsẹ̀yìn pé ṣíṣe àdúrà téèyàn ni ọlọ́run ni yóò jẹ́ kó gbà kì í ṣe wòlíì wọn kálukú kàn gbìyànjú ní àdúrà ni. ṣé ká wá padà sórí question mi ṣé hmm. iṣẹ́ ìyanu tòótọ́ ṣì wà tó bá jẹ́ pé ó wà case study látòrí inú òjọ yìí ibi àwà yìí ẹ̀yin tẹ́ bá láǹfààní àti máa wò ẹ máa máa rí lójú wòran yín orúkọ òjọ yìí fruit of faith ministry fruit of faith ministry la wà yìí wonder city nílùú àkúrẹ́ hmm. ibẹ̀ la wà yìí fún ẹni tí ò báyìí ti mọ̀ ẹ ti mọ̀ rí náà lójú wòran yín látàárọ̀ ẹ bá mi ṣàlàyé case study etí inú ìjọ yìí mo fẹ́ mọ̀ tó bá yẹ kó wà o. ìyá tó dájú wà tó pọ̀ ṣe rí níbí yìí ibi kan wà mí nípa èmi ló ṣẹlẹ̀ sí ìṣẹ́lẹ̀ àgbà tá bá ti fẹ́ ṣe program dáadáa wà náà gbó ẹ̀yẹ ńlá kan yóò dẹ̀ bàrú lójú bẹ̀rẹ̀ sí wà máwọn èèyàn ìwà wọn ó wá di òwú ọjọ́ kan wọ́n á gbàdúrà bí àti àwọn ọmọ nìkan ń gbà yà pé ìlọ́wọ́ ẹyẹ yẹn tó wá wá àwọn àwọn tó jẹ́ bẹ́ẹ̀ wọ́n á ní láti gbé sí wọn orúkọ yéésùn pẹ̀lú ọgbẹ́ ọkàn ni mo fi sọ ibikíbi tí ogun ìjọba fẹ́ rí àṣírí yẹn lẹ́wọ̀n ojú mi kọ̀ lọ sí orí igi ẹni mo lè rẹ yẹn yẹn wọ́n á pàṣẹ kí wọ́n igi ló gba àbòdì mọ́ ní kò ní dọ̀là pé ìwọ igi ló gba àbòdì ó sì ní dọ̀là kí ló wá ṣẹlẹ̀ sí igi ẹ̀. owó ti di títí percent tó dẹ̀ wò ìkan wà lẹ́yìn bíi nígbà kan ká ní pé gbà yẹn mo mọ̀ kí n gbé sí YouTube ó gbẹ láti òkè tẹ́lẹ̀ méjì bá gbẹ ó gba inú gbàgbé àǹdí ẹ̀ báyìí ni ṣé ẹ̀yin jẹ́ rántí. ẹni tó bá ṣojú ẹ̀ kò lọ́jú ẹja arójú yín. jp ṣe wà bẹ́ẹ̀ báyìí. tó bá ṣojú ẹ̀ nìkan tó. igi tó gbẹ lẹ́yìn mi igi máńgò. ẹ wá ẹ wá testify ṣe jẹ́ ó ṣojú ti mà. bẹ́ẹ̀ ni sá ẹ̀yà ẹ̀yà fi ẹ̀mí ìwo ló tún ṣẹlẹ̀ bóyá tó ṣẹlẹ̀ sẹ́nìkan tá a dẹ̀ lè ríru ẹni yẹn láyìíká yìí eh. bóyá tó ṣẹlẹ̀ sí èèyàn kan. ẹwúrú ti máa ń tẹ́sọ pé bóyá pé ìyàwó ìjọ kìíní àná wọ́n wà láyìíká. ok mo rí fídíò yẹn. wọ́n wà láyìíká. wọ́n wà láyìíká. ẹ ṣáà ní ìpèníjà ọpọlọ bí wèrè kankan nígbà yẹn fídíò yẹn gan ẹ láǹfààní àti rí i ẹ láǹfààní àti rí ẹ̀yin tẹ̀ ń wò wá tẹ̀ bá wò ó ti wà lára àwọn fídíò tá a ti lò tẹ́lẹ̀. kì yóò pọ ẹni tó yà ọ níwèrè tó rán níṣẹ́ obìnrin lẹni náà tó rán síta rẹ iṣẹ́ kí ni ṣe. mo ṣí ṣọ́ọ̀bù fún mi ìyàwó mi ni. ló wá ṣe. ìgbà tá a lọ ṣọ́ọ̀ṣì yẹn. ṣọ́ọ̀ṣì wo lẹ lọ. kí ẹ̀ ní ẹ̀. ó wá fẹ́ àbúrò òun màmú wa ní kò dáa ó wá lọ fẹjọ́ mi sùn wọ́n wá lé mi bọ́ọ̀ ṣe mọ bọ́ọ̀ ṣe dẹ́kun bẹ́ẹ̀. Jesus. Jesus. tó dáa kọ́ mọ bí àtúntò gbélé yìí. èmi jí mo yí lọ́dún sọ̀rọ̀ ọ́ dé ilé rẹ̀ ní òbí ọ́ wẹ̀ ẹ bá mi kú olómi. Ezekiel, my workers, do what I say you should do. I have a people. I'm always saying And I will never ignore what God said I should do. Tẹ́ ti wò rí nìkan ni wa, ìyẹn gan ló jẹ́ kí n mọ òòlì mo rántí. Ẹni yẹn sì wà bí tá a ní bá sọ̀rọ̀. Kí ló dé? Ṣáà máa rẹ́ni tó máa bá mi kọ̀ ọ́ wá. Báńkì mi, mi Ọwọ́ adájà ló tì mí wílé ẹ̀ báwo lára yín sìn sára yín ti ń yá. ó ti ń dá àmọ́ dúpẹ́ ìṣẹ́jú ti tẹ́lẹ̀ tán. ẹ ti bẹ́tà ti tẹ́lẹ̀ àwọn ọmọ yín mélòó ọmọ mélòó lẹ bí. ọmọ mẹ́fà. ọmọ mẹ́fà ṣùgbọ́n ẹ̀ mọbi tí kankan nu wọn wà báyìí. ìyàwó yín kọ́. mi mọbi tó wà. ẹ mọbi tó wà ṣé ẹ ti wá lọ láti ìgbà tára yín ti balẹ̀. ilé mi ni mo dé mi mọbi tó ń wà ṣe wá báyàn lé ńgbà tẹ padà sílé yín. àbúrò ẹ̀ ni mo bá tó ti fọ́ ilé mi tó ti fi ṣe ṣọ́ọ̀bù. àbúrò ti fọ́lé yín ó ti sọ lé yín di ṣọ́ọ̀bù. Hmm, ó ga o ẹ̀yin tí ẹ̀yin ọmọ bàbá yìí ehm, tẹ́ ẹ bá rí wọn báyìí ẹni tó bá mọ̀ wọ́n ẹ sọ ẹ bá wa ṣàlàyé fún wọn wòlíì Jimoh John lọ́lọ́run wò lọ́lọ́run lò láti wò wọ́n sàn nílùú Àkúrẹ́ ibẹ̀ náà ni wọ́n sì wà nílùú Àkúrẹ́ báyìí ẹ̀yin ọmọ wọn ẹ má ta bàbá yín nù o ẹ má ta bàbá yín nù o ẹ má ta bàbá yín nù o ìyàwó má ta ọkọ rẹ ẹ̀gbẹ́ ó ti lè lọ ó ti ó ṣe kó ti kíyàwó ó ti lẹ́yìn ọkọ mi ṣùgbọ́n má ta ọkọ ìgbàanìnù torí pé bàbá ọmọ rẹ ni gbogbo ẹ̀yin mọ̀lẹ́bí aláwọn kan mọ̀lẹ́bí kan ti dìde ẹ dìde láti gbẹ́ èèyàn yín mọ́ra láti fẹ́ èèyàn yín mọ́ra padà láti lè gbogbo ẹ̀yin èèyàn náà tẹ tọ́lọ́run fi ẹyin jú àánú sí lójú ẹ ṣèrànlọ́wọ́ fẹ́ni tó wà nípò ìrànlọ́wọ́ yìí bàbá wòlíì ti gbìyànjú o ẹ sọ lẹ́ẹ̀kan ẹni pé oúnjẹ kọ́ ni problem yín níbí báyìí aṣọ aṣọ kọ́ ni problem yín. mò ń jẹun bó ṣe wù mí. ẹ̀yin lẹ sọ pé ẹ̀ lọ lé yín mọ́. mi lọ mọ́. ibi ẹ fẹ́ ṣì wà ń bí iná kí gbogbo ẹ fi ṣe dáadáa. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n mo rò pé tí owó táwọn èèyàn bá lè fowó ṣèrànlọ́wọ́ tí tó bá tiẹ̀ ti lè tún because owó náà ṣe pàtàkì nígbésí ayé ẹ̀dá ẹni tó ti ṣe tó ti kọ́lé elólẹ́lẹ́ kọ́lé yín gbà yẹn. fourteen million eight hundred. fourteen million eight hundred nígbà yẹn lọ́hùn lọ́hùn téèyàn kọ́lé pẹ̀lú fourteen million eight hundred naira ẹ mọ bí lu eight hundred thousand naira ẹ wo bí ru ilé bẹ́ẹ̀ ṣe máa rí tó túmọ̀ sí pé ẹni tọ́wọ́ ẹ̀ ti jí sówó rí ni ẹlẹ́ni mọ́tò bí mélòó. méjì. mọ́tò méjì lẹ́ni. hausa kan takùn fún mi hausa tí mò ń ta iye fún hmm. ó takùn fún mi mo wá ra ẹyọkan lọ́wọ́ bọ́ ìkan tó ń pè ní níyì hmm. deputy chairman ta ìdí òkè ìjẹ̀bú mo rà lọ́wọ́ ẹ̀ wọn ló ta fún mi. Hmm. ó ga ọ ẹ fọkàn balẹ̀ ọlọ́run á túbọ̀ wò yín sàtàn pátápátá. orúkọ wọn ni Mr. Rotimi Ọwádàṣà bí mo ṣe mọ̀ wọ́n ni pé wèrè ni wọ́n lọ́jọ́ tí wọ́n wá sí bíbí yìí wọ́n dẹ̀ wá sí bíbí wọ́n wá mọ́mi ni bàbá mi náà. ta ló gbómi fún wọn. àwọn fúnra wọn ló lọ mú. ìgbà tán wá ń padà lọ tí bàbá mi náà olúwa wá ń jáde lọ fún kánsẹ́lì ní orí òkè Wonder Mountain ní wonderland monte náà wá rí wọn wọ́n wá fún wọn ní wọ́n wá rí wọn pé ah, bí wọ́n ṣe wá fẹ́ mọ́ lọ wọ́n wá ní àwọn fi mọ́tò sí jíà pé mọ́tò move pé ah, wọ́n ṣàdúró pé kí ló ṣe mọ́tò pé kò pẹ́ ẹ̀ lọ́lọ́run bá wọn sọ̀rọ̀ pé mọ̀ ní má gba ìwòsàn lẹ́nìí bọ́ẹ̀ wà ń bẹ̀ ńgbà tí ọkùnrin yìí dé ẹ rí i ńgbà tó dé. èmi gbọ́kadà wọlé nígbà tí wọ́n jókòó sí abẹ́ stampos. ìyẹn ọkùnrin tẹ̀pẹ̀ ní lórúkọ. ìyẹn Mr. Rotimi Ọwádàṣà. ẹ rí wọn nírìí wèrè lásìkò yẹn. bẹ́ẹ̀ni ìgbà tí bàbá mi náà lúwa tí wọ́n wá dúró tí wọ́n fi mọ́tò sí díà tí ó lọ wọn bí wọ́n ṣe wá pé mọ́ nìyẹn nìyẹn wọ́n wá bá wọn sọ̀rọ̀ pé kí ló ṣe yín bí ọlọ́run ṣe wá bá wọn sọ̀rọ̀ pé wọ́n fẹ́ gba ìwòsàn wọ́n dẹ̀ ti kọ́kọ́ fún wọn ní owó pé kán máa bá tí wọ́n lọ bọ̀ létà lọ́lọ́run wá bá wọn sọ̀rọ̀ pé mọ̀ ni ó máa gba ìwòsàn lẹ́ni bí wọ́n ṣe wá fi mọ́tò sí rivers wọn wá ní kí Mr. Rotimi Ọwádàṣà máa tẹ̀lé wọn bọ̀ bọ́n ṣe wá ń bọ̀ nìyẹn. rivers náà fi gbé mọ́tò yẹn. rivers wọn fi gbé mọ́tò padà sí inú church padà wọ́n wá ní kí Mr. Rotimi wọ́n dáṣà pé kán máa bọ̀ ìgbà tí wọ́n wá dé ibi ṣọ́ọ̀ṣì mẹ́ẹ̀ wọ́n wá pè mí pé kí n máa bọ̀ pé Ọlọ́run sọ fún wọn pé mọ̀ ní máa gba ìwòsàn lẹ́nìí wọ́n dẹ̀ pray fún wọn wọ́n ṣe deliverance fún wọn àdẹ̀rí ìyàtọ̀ aṣọ aṣọ tó wà lọ́rùn wọn tí wọ́n fi ṣe madness yẹn àdáná sun gbogbo ẹ̀ èmi ni wọ́n fún lówó tí mo lọ ra aṣọ tuntun fún wọn adẹ̀wẹ̀ wọn wọ́n ṣe jẹun lọ́jọ́ yẹn. ẹsẹ̀ wọn kọ́ báwo náà ẹsẹ̀ wọn ṣe rí gbà yẹn. ẹsẹ̀ wọn wú tó jẹ́ pé ó ga gan gbogbo ẹ̀ dẹ̀ bó. ṣùgbọ́n sìn. ìgbà tí a ra bàtà fún wọn gan ẹsẹ̀ wọn ò lè wọnú bàtà yẹn ṣùgbọ́n sìn gbogbo ẹ̀. lẹ́yìn ìgbà yẹn ọlọ́run fún mi lọ fẹ́ kan tó pọ̀ jù mi ilẹ̀ tí ìrìwò ti ń lò ó bí wọ́n bá sọ pé nìkan ní egbò àdá àjìnà ìtọ́ ẹ̀rùn ló wò sàn. ẹ tó lè tẹ̀síwá sí. yẹ́nà ni ó mọ̀ ọ́ ṣé kí wọ́n lọ́wọ́ ibẹ̀ ẹ sọ̀rọ̀. gbẹgbẹ̀kun ọ̀run ọlọ́run tí ò yípo padà àìkú àìtí àìṣá ìpapòdà mo dání kó lè fáàsì ah, jésù mọ́ dáfídì ìwọ ló mọ̀ ọjọ́ títí ayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ kábíyèsí ó ń bẹ láàyè síbẹ̀ ó ń bẹ láàyè síbẹ̀ ọlọ́run ó yé dọ̀tún kí lẹ rò pé kò lè ṣe ó ń bẹ láàyè síbẹ̀ ah. ó níṣẹ́ ìyanu ó níṣẹ́ ìyanu ó níṣẹ́ ìyanu ẹ káàbọ̀ ó níṣẹ́ ìyanu ó níṣẹ́ ìyanu ó níṣẹ́ ìyanu. ẹ káàbọ̀ ọ̀ ń ayika àyíká yìí àbí ó dàbí tuntun àbí ọ̀ ọ rí. ọ̀hún ò bó ti ri <laughs> oluwa ni ọlọ́run ni kì se ṣe èèyàn. ni kì se ṣe o. This is the Lord's doing. It is marvelous in our sight. This is the Lord's doing. We worship. We worship. Mo ní glucose ti jẹ̀bi àti fún jẹ̀. Ṣé kò ẹ̀yìn ok ọ̀hún glucose fún fún fún ẹ bá wá nǹkan tó dáa fún ó jẹun tó dáa Isaac ò sí lára ní báyìí ìbàbá mi tẹ́kọ̀ọ́ bàbá mi bàbá lọ dáwọn èèyàn lóhùn torí àbúrò fi kan sílẹ̀ pàkan lára. ọtí bọ́. ó wà lábẹ́ Ọlọ́run. ó wà lábẹ́ Olúwa mi gbọ́ kí ló mọ lábẹ́ lọ rọ. olúwa. ibẹ̀ lọ wà báyìí. bẹ́ẹ̀. ọtí bọ́. bẹ́ẹ̀. ọdún mélòó lọ ti kúrò lákùrẹ́ ni tọ́ ti kúrò tọ́ ti rìn lọ. five years. five years ṣe wá sí náà. wọ́n gbé mi lé omi kan ní ìgbìnẹ́dọ̀ omi yẹn tóbi wọ́n ní kí n bọ́ sínú ẹ̀ mo nírọ́ pé haúsá kan wá fún mi ní twenty naira ní kí n padà mo wá tù sínú òjò mọ́jú mọ́tò kan wá bọ̀ wá gbé mi àwọn ọlọ́gẹ̀dẹ̀ wọ́n wá gbé mi lọ èkó obìnrin yẹn náà tó wá dé. ọdún mélòó ló ti wá lò lẹ́kọ̀ọ́. mo kọ́kọ́ à ń sùn sábẹ́ bíríìjì. bíríìjì ti mo. bíríìjì eh, overhead bíríìjì tí mọ́tò ń gba torí ẹ̀yìn à ń ṣe kí lọ́wọ́ lábẹ́ à ń tọrọ owó mo pa eighty thousand ní oṣù kan obìnrin yẹn wá tábà ti dàlẹ́ àlọ́ sórí bíríìjì yẹn ó jí owó mi yẹn ó jí lọ́wọ́ á lọ ju gbogbo aṣọ mi ó jù síbì kan ah gbà tilẹ̀ mọ́ wa mọ́ lábẹ́ bíríìjì níbi tó ń yàgbẹ́ tí mo wá fẹ́ lọ yàgbẹ́ mo wá rí aṣọ mi àti gbogbo mo ra ìwé tó kọ gbogbo àwọn gómìnà wọ̀nyẹn sí mo hmm. wá ń kà á mo wá rí ìwé yẹn bẹ̀ mo wá mú kinní yẹn hmm. Hmm. ó fojú mi rí. ó bọ́ báyìí ó wá ọ̀sán gan ọtọ́ ọmọdún mélòó báyìí mo ṣàmù pé wọ́n bí mi ní nineteen seventy two. ọmọ kò wọ́n bí ọ nineteen seventy two you can still remember the year that you was born. December eight. December eight oh, ni wọ́n bí ọ sáyé ní nineteen seventy two lọ délé ayé wọ́n wá fẹ́ pàràwọ̀ yìí dà ah bọ́lọ̀ ń bá pè mí Jímọ̀ Ìdọ̀tun kò ní ṣe é ṣe fún wọn àti ẹ̀ pè mí ó dá mi lójú ah. kì í ṣe bọ́lọ̀ ń bá pè mí mọ́ ó dájú for sure oh, ẹ̀ ń bá lọ́lọ́run pè mí ẹni kó gbọ̀run lọ kó lọ bọ́lọ́run kó lọ sí kíni kó lọ bílíọ̀nù pé sóòpé àbò pé ajẹ́ kí wọ́n ya wèrè tọ́mọ sọ fún ọ̀rọ̀ tí èmi bá sọ fún gómìnà ìpínlẹ̀ tí ò bá mú lò wá padà wá ṣẹ ọ̀rọ̀ tí n bá sọ fún ààrẹ orílẹ̀-èdè tí ò bá mú lò wá padà wá ṣẹ ẹ kọ́lẹ̀ sí gbogbo tí n bá sọ láyé mọ̀ padà wá ṣẹ. ẹ ṣeun o wòlíì eh, Jimoh John. Yorùbá Gidi TV.